هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليس أتوقفون الله أشهر الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي صلى الله عليه كل ما جاء àti àánú fún gbogbo àgbáláyé kí àtọ̀látún náà النبي bá wọn àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí wọ́n fi máa di ọjọ́ ìgbéǹde àlùfíyàmù. a máa tẹ̀síwájú insha Allah ta'ala nínú tíra al-arba'un an eléyìí tí a bá àlàyé bí hadith ẹlẹ́kẹ̀ẹ́jọ kakébé ìlú àlàyé àwọn máa ké alhadith dáadáa òun náà ní hadith ẹlẹ́kẹ̀ẹ́sán òun náà kakébé insha Allah àwọn abẹ́rẹ́ wọn bá wà lórí wa wá ìmọ̀tẹ́yẹ mọ̀kọ́wé wà ẹ̀sẹ̀yẹ mọ̀kọ́lẹ̀ ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá sọ tí àlẹ́ mi sọ ọlọ́dàkùnjọ́jà ìmọ̀tẹ́kì ó ti ẹgbẹ́ wájáde ọ̀rọ̀ kẹnu afá oníwàásù òun ní máa ń sábà kábàkò níbi ká fi ìfẹ́nu sọ̀rọ̀ ọlọ́dàkùn mọ́tà àṣewá kù níbi ìfẹ́nu níta bá sọ bí ó ṣe déédé kọ́lọ́ mọ́ kọ́lọ́ sóòrò kọ́lọ́ sọ̀hà. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد الحديث التاسع عن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم رواه البخاري ومسلم هذا الحديث أيتي أبيات لني هنا الحديث التاسع حديث إليك ẹni tí ó gba ìgbà wa àdéhùn الصحابي الجليل أبو هريرة رضي الله تعالى عنه أبو هريرة أو فايتار وأما هريرة راوية الإسلام راوية الإسلام إذا tó ṣe ó ní pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó fẹjú ẹ̀kọ́ sì pọ̀ mẹ́ bá a ti lànà bá a ti ṣe nǹkan ẹ̀kọ́ rẹ̀ ó pọ̀ mẹ́ àwọn ẹ̀kọ́ yìí gbogbo ẹ̀ lápapọ̀ ní wọ́n jẹ́ Islam. gbogbo ẹ̀kọ́ yóò wá parí sínú Al-Qur'an alukuraani fún àwọn ọ̀sánrin lẹ̀ nínú àwọn ẹ̀kọ́ yìí alukuraani sọ àwọn ẹ̀mí nínú àwọn ẹ̀kọ́ yìí láì sàlàyé rẹ̀ alukuraani ó kàn gbé wa lóde ní alukuraani ó kàn mẹ́nu bà nǹkan míì tí ò ní wulẹ̀ sọ fún wa pé bóyá lẹ́kọ̀ọ́ bá ti mọ́ bá nǹkan náà sígbà tọ́lọ́wọ́n bó sọ̀rọ̀ fún wa ní kọ́ ọmọ bíbí olúwa ni yáha bolè mọ̀ ní ẹ̀ṣá ìnáta wà yáha bolè mọ̀ ní ẹ̀ṣá òkòkò àwọn olùdàwíjọ olùdókèrè ọ̀nà wà ìnáta wà yẹ jàcálù mọ̀ ẹ̀ṣá àkìlì. owó ta lọ́rẹ̀ ọmọ lolúwa tó bá bù wá lọ́mọ tán kí lójúṣe wa kí lẹ̀tọ́ wa kí lòfin tó di ọmọ tá a fi ń jọ́ tá a ti bí tí bá ń kọjọ́ méje láyé kí ló yẹ ká ṣe mú àtùkùrá ló mẹ́lú ó kọ̀tà mọ̀ pé àmọ̀ bí mọ̀ wọ́n fún agbóhùn ọmọ ọ̀rẹ́ ti ní ọmọ àwọn ọ̀rọ̀ wa pọ̀ bẹ́ẹ̀ inú àtùkùrá àwọn bí dáa ti wá rí àlàyé àwọn ẹ̀kọ́ nípa ìsìláàmù

ló jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ ń tá rí kọ́ nínú ọ̀rọ̀ islam inú hadith lẹ́dí máa bá ọ̀gọ̀ọ̀rọ̀ ń tẹ́sí wa máa bá nínú hadith tí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ islam Abu Hurairah ló bá wa èyí ò ló jẹ́ káwọn àfa wa gbé lápọ̀ bù pé rọ́ wíyàtú islam ah, bá bá tẹ̀ níta ló gbẹ̀gbà wá islam táà ń rí tẹ́lẹ̀ ní wá kàlá náà wọ́n ti àbúrò rẹ yọ ni orí ìfẹ́ bá wà ní ìfẹ́lẹ́ yọ àbúrò rẹ yọ àbí ìfẹ́lẹ́ iná àbúrò rẹ yọ lónìí kan ti gbà tó pọ̀ wá ní ìṣàlẹ̀ torí ogun tó wá fẹ́ ja Islam àtògùn táwọn ọ̀tá fẹ́ gbà tí wọ́n fẹ́ jà pẹ̀lú Islam wọ́n kàn kúrúdù pé àwọn òní bá Islam jagun à ń yọ ọkọ̀ à ń yọ àdá à ń yọ ọ̀bẹ wọn torí pé ti ní káwọn lè borí mẹ. ìjọ wa kù ní alùgọ́sù alùfíkìrì alùgọ́sù alùfíkìrì ìyẹn ni pé ẹ̀yin mùsùlùmí àníbà yín jagun ẹyọ ọgbọ́n ẹyọ àdámọ́. ìsìláàmù yíyún ó làágàrú mọ́ yín lọ́wọ́. bá a bá ti kọwọ́ bọ́ mọ́ yín lọ́wọ́ àwọn àdàrú àdàpọ̀ tá a dàpọ̀ tán ẹ mọ̀ wá tira yín bọ́ agbára yín ò mọ̀ wá jọ̀lẹ̀ àwọn tá a wí yìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n azadadẹ́kọ́ olùdílú olùsọ̀ṣẹ̀kú olùfà nínú àwọn ọ̀tá Islam àwọn akọ́kọ́ lọ́ọ́ kẹ́kọ̀ọ́ nípa ìdílé agbára wọ́n kọ́ tán wọ́n mọ̀ àwọn akọ̀jú wọn lọ́ọ́ àlùkò pa wọ́n kọ́ wọ́ọ̀bọ̀ wọ́n gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n bẹ́ gbìyànjú àti tìbọnú Al-Qur'an wọn àlè ṣe wọ́n bẹ́ gbìyànjú àti yọkúò nínú Al-Qur'an wọn àlè ṣe kí láwa ṣe ìkúdà wọ́n wá máa mọ̀ dáúgbà pọ̀ àwọn abẹ́rẹ́ pọ́jẹ́tì Al-Qur'an ní ìlú òkè òun náà takora wọn àwọn àtìkè náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò àgírí pẹ̀lú kíkan kò àgírí pẹ̀lú hadith wọ́n wá kọ́wọ́ bolú àlùkùránì wọ́n wá ń forí àlùkùránì gara ní ìtòsí pé aláìmọ̀kan mùsùlùmí tó bá rí wẹ́ òun ó fọdù pé kíláwà ìgbà náà ó wà pẹ̀sẹ̀ nínú. a ti ráwọ̀ ẹ̀ tó ṣe pé alukurani náà ló ń lò fún wọn láti fi wọn kó ìlú islam èdè ìṣẹ̀lẹ̀ láyé àwọn ọ̀tá kó ń bẹ́ẹ̀ wọ́n bọ́ sínú hadith wọ́n ti dájú wọ́n dàrú máa lùkọ́ àti ah, wọ́n ti kàn sínú ayé. wọ́n bọ́nu àdìsí náà wọ́n kọ wọ́bù náà wọ́n bẹ́ẹ̀ kì í bọ́nu ẹ̀ wọ́n rí ṣe. èyí ń bọ́ká wà fún ní àdìsí náà ti rí tú. lẹ́bi wọn gbọ́ alhadisi mọ̀gbọ́ alhadisi mọ̀tòló. wọ́n bẹ́ẹ̀ yọ kúrò nínú àdìsí wọn rí ṣe ẹ kí láwa ṣe ẹja ṣe ní ta ṣe ń pa lùkùránì náà òyà ẹja jẹ́ káàdìkì náà mọ̀ fúri gbára wọn òyà lẹ́yìn tó forí gbára wọn tán ẹja tó tún mọ̀ forí gbára lùkùránì tàbí ẹ̀lọ́gá àwọn tó gbà níbi níwájú gan wọ́n wá ti lọ wọ́n ti bá gbúrò rí lọ ní pé ẹjọ́ àbá ló kọjá báwọn tàbí bẹ̀rẹ̀ àwọn abẹ́rẹ́ sí bá gbúrò rí lọ òní ọlọ́run tààlà abẹ́rẹ́ sí bá gbúrò rí lọ ìbálòrúkọ jẹun àwa pẹ́ẹ́dì ẹ̀dá ní àwa mùsùlùmí àwọn aláìmọ̀kan míì náà tí wọ́n máa dáṣọ mímọ̀ wò lẹ́yìn ọmọ ọ̀rọ̀ gbóní mímọ̀ ni wọ́n ti bá aláìmọ̀kan ní ìkànnù wọn ní tàbígì irú wọn wà débẹ̀ àwọn wà débẹ̀ àbúrò rírọ àwọn náà ìbálòrúkọ jẹ́ yìí làwọn náà wá gùn ní ẹwà àwọn ọ̀rọ̀ tí ò àwọn ọ̀rọ̀ bíi ìgbà tí yóò nírònú ẹmọ̀ agbọ́lẹ́nu torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ èyàn ti máa kú ẹtíọ̀nù ní mímọ́ pé ìmọ́dún mẹ́ta náà lọ fi kéwù torí èyàn kú ẹtíọ̀nù ní mímọ́ nù èyàn kú ẹtíọ̀nù ní mímọ́ báwò pé ti mọ́dún mẹ́ta kò bá àfọ́dún kan ké níta àmọ́ ń kú ẹtíọ̀nù ní pé ṣé mọ̀ sọ kéwù tó rí bẹ́ẹ̀ àbí òdì kí ni àbí òdì bẹ́ẹ̀

lẹ́yìn ọdún mẹ́ta tó gba ìsìláàmù lànàbí jáde láyé bóòlù tó wájẹ́ bóòlù wá gba hadith wájú táàlì ìbanilórúkọ jẹ́ náà pẹ̀lú ìṣẹ́ torí tí èyí bá ṣe ìbanilórúkọ jẹ́ èèyàn gba ìsìláàmù lọ́dún mẹ́ta ó ti wá dé mọ̀ èèyàn gba ìsìláàmù lọ́dún mẹ́ta ó ti wá dé ọ̀ràn kò bá gbà ní ọdún kan ìta gbọ́dọ̀ lọ wádìí ni pé àwọn tó gbà wá nínú ẹgbà wá tó lẹ́tẹ̀lẹ̀ àbí ò tẹ́kí ni jọmọ́ àbí ò lẹ́tẹ̀lẹ̀ àmọ́wọ̀n ọ̀tá Islam àwọn ti achieve títí ni achievement wọn o náà ni pé aláàtàfẹ́ bá ló kọjẹ́ a sì fẹ́ jẹ́ kẹ́yìn mùsùlùmí ó rí gẹ́gẹ́ bí ẹni tẹ́ẹ̀lé ìmọ̀ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ báwọn ti bàbú rẹ lọ kọjá lọ tọ àbúrò rẹ lọ tàbí ní ó dí ibi wàá bá nẹ́wàá Muhammad sọlá ó dí ibi béèrè lọ́wọ́ ànábi ó sì tọrọ ìdílé ànábi ẹ̀kọ́ tí n bá kọ́ lọ́dọ̀ rẹ kí n jẹ́ gbàgbé náà ànábi wàá kanlẹ̀ kanlẹ̀ ṣàdúrà tẹ́sọ̀ rẹ ó sì tẹ́sọ̀ lẹ́wàá rẹ anabi wa ké nǹkan kó wá ṣàdúrà o ó yá aṣọ nì dámọ́yà ó sì wá mọ́yà anabi ní gbogbo tó bá ń gbọ́ láti ìlú ọ̀ nígbà dúró gbogbo tó bá ń gbọ́ láti ìlú ọ̀ ní ṣẹ́kí ọ̀ nígbà dúró àbúrò rírọ wa dẹ tó ṣe pé tí gbogbo kálukú bá ń lo owó tó ń lo odò tó ń lọ ọjà òun wà lọ́bi kankan mọ́ òun wá takú ti pé èmi ò mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ànábì ìwúkú wa kíní ní wá bí káàbùrò ìlú jàǹkálíkà nígbà tí yóò bá lo ojú olóògùn ní ojú ọdún òjò làbúrò rírọ́ ti máa ń sọ pé níbi tó ń fara gbolẹ̀ fún mímọ̀dé láàárín nígbà yà nẹ́bí tí orí gbogbo sí yàrá ńláyà láwa áìdà àwọn yàrá àwọn ìyàwó ànẹ́bí wọ́n sì tòun tẹ́gbẹ̀ẹ́ lọ́sálásí báyìí tó ní láàárín nígbà rí báyìí sí yàrá ìyàláwa áìdà òun adákúnlẹ̀ gbà mí látàrí bíi kódà ló ti tẹlẹ̀ rí tó ń dákú ìkánú àwọn sàájé ṣe bá ní jẹ̀lú ọwọ́ bá lára ni ló bá gùn lábú ìrírá láyà ìjẹ́ kó máa kéwú kí á àbú ìrírá ní àlùjẹ́kú òfowó bà mí nǹkan òṣìṣẹ́ mi ebi ni ebi ìṣèjọba ìgbára fún mi ìfara gbólẹ̀ fún mi mà ó wá ṣe bẹ́ẹ̀ fún ìjọ ọdún mẹ́ta àwọn alógbàdì fi five thousand kìíní kan wá àwọn ọ̀tá wá sí yìí olùta ìlú mi ìlú olúkúlù náà ti wọ́. ra ìsìláàmù ọdún mẹ́ta báwo ló ti wá gbadúrà àdéjú wọ́n ìgbé ìwé sọ̀hún. alọ́ọ̀lẹ́kọ̀ọ́ pa ìwọ̀n lọ wá ìmọ̀ tó yẹ kúrú. jọba àtàbálàbù rẹ̀ rọ́gbà àti ìdìbáṣà àbákẹ́lẹ́ kan wá tẹ́ bá kọ inú wọn bá tún gbà wá nìkan tẹ́ ìfọ́kalẹ̀ kò lè tó kò lè tó kílà gbogbo la gbogbo àbí gbogbo àwọn ọ̀sán bá kọ gbogbo ẹ̀ ike káyọ ogun jíjẹ́ kárọ̀dù àdásà náà àkùbárọ̀ náà àǹtò láti bá di ogun ẹ̀ kú torí ni wò sí lára sábù rí rọ́gbà wa ìmọ̀ fẹ́ dídà wọ́n ọ̀tọ̀ ní sánẹ̀lì ọ̀tọ̀ ní mọ́tìmù mọ́tìmù gẹ́gẹ́ là bù rí rọ́gbà wa ẹ wá kọ ogun mọ́tìmù tán ló gbà wà nìjọ kò lè kú kílà yìí ẹ dákòtò mọ́ ẹ wá wá dúró ọ̀rọ̀

káwọn dákò rí lọ ọdún mẹ́ta ẹ àmọ́ kò sí tó bí ẹni tá a bá ti rí mú nǹkan báwọn ẹni ńkọ́ là ń rí mọ́ ẹ bá ti rí ẹni ń rẹ̀ ní ètò wọ́nà ẹ tètè máa rò pé á ah, iṣẹ́ àwọn ọ̀tá olóṣè kí ni ó dáhùn lára ẹ̀ iṣẹ́ àwọn ọ̀tá ni àwọn ọ̀tá ni wọ́n wà lọ nígbà kí tán àwọn ọ̀rọ̀ míì táwọn míì sọ tí ò lálàáfíà ń jọ pé àwọn ọ̀tá àtijọ́ náà lọ́wọ́ àti tèmi tí wọ́n ń pàdé torí ọ̀tá tí ń bá ìsìláàmù jà kéèké nínú bẹ̀rẹ̀ o àwọn ọ̀tá tó fẹ́ gbógun ti àwọn ọ̀rọ̀ ànábì ènìkọ́nà bẹ̀rẹ̀ o wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ o ẹ wá rí ọ̀nà tánfà tánfà fi ń gbógun dáńjọ́ náà lọ́wọ́ náà sì níbi sí náà wọ́n kàn ń pa aláró wọ́n pa àwọn kiri o wọ́n ṣe kiri jẹ́mọ́ ń pa aláró gbogbo báwọn èèyàn ti gbógun tàbú òrérọ́ láti jọ wá kíkì mẹ́bìsí

àmọ́jọba tájẹ́jì wọn tájẹ́jì wọn ni pé ọ̀dọ́ rẹ̀ làdí ìtìwájú tẹ́ ẹ báyìí lè fi rí iwó ìtẹ́ ìwó ti pọ̀ tájẹ́jì àwọn ọ̀tá lọ tájẹ́jì àwọn ọ̀tá òyìn lókè sí ẹni tó bá kojú wọn sí àwọn ọ̀tá dáadáa torí wọn tó wọn bá kojú wọn náà ní mọ ibi jíṣẹ́ wọn báwọn èèyàn bá ti ń lámìlaka tó nínú hadith bẹ́ẹ̀ làwọn ọ̀tá ṣe é máa ń wà léwu wọn sẹ́dẹ̀ ṣe máa ń bà wọ́n kọjá tó. ẹni bá ti ṣe bá bù rẹ lọ ọ̀gbẹ́jọ́ sáà tó sáré o sọ́kiri pòun ni ó jẹ́ ògùn náà gbòógì nínú ọ̀dọ́ bá àdìgbò wa wọ́n wọnú àwọn ẹni tó padà ń ṣiṣẹ́ àdìgbì náà wọ́n tún lọ nínú àdìmọ́mù zúgúrí àgbàfà nínú àdìgbì àwọn tó filẹ̀ ẹsẹ̀ àdìgbì yẹn tẹ́ bá mọ bá tún kó gbájáwò náà lẹ́rìí ìmọ̀ pàwọ̀ sáà níbi tó ń lọ àwọn ṣàṣìyáàtì yẹn àwọn personality yẹn kọ́ ló kàn wọ́n ìjọ kàn wọ́n mi tó tì í tọ́lọ̀ wọn bá tì sọ́dọ̀ ẹja wo àbúrò ìrùn tẹ́ ẹ bá ti wo gbogbo tó gbà wọ́n wo tẹ̀lé ẹja wo zúwúrí òun náà ló fi lẹ́ àdìyẹ ẹ tún wọn wọ́n ìgbàjẹ́ àdìyẹ tó padà bí tó bá ti gbógun ti tó rí ìdíjòkó tí rúbù kọ́ rí padà ń dín tó ń di pé àdíìdù Bukhari làwọn àdíìmọ̀ gbà pé orin tíra tó sì lálàáfíà jù tó bá ló lálàáfíà jù àwọn kìíní yìí wọn tún gbọ́ yìí tí wọ́n pàṣẹ pálá ìmọ̀kan ni wọ́n wọ́n ti díjú ẹni pé kò ní ẹ̀rọ rárá àìmọ̀kan sì ní jẹ́mẹ̀ abaláwo àyíkú na ti dáàbò sahihan bẹ́ẹ̀rọ ti dáa ọlọ́wọ́ bá kọ̀ wọ àtọ́jù lùkútù bí mùsọ́nnáfà àtàwọn àfáà sọ ní pé bá a bá yọ àlùkùránì àlùkùránì ò ṣe kìtàbù mùsọ́nnà kéye pílà tá a kọ kéye pílà tá a ṣe kéye pílà tẹ́ ẹ̀ máa ń wá tani muhalli tani ọ̀tọ̀ àlùkùránì kan kí wọ́n tó tó tíra tó yíkọ́ mi ènìyàn ló kọ́ kò sí àwọn ọ̀tá tó wà wò tó tọ̀ ó dàbí pé bùkọ́rì yìí àwọn mùsùlùmí tó kọ́ ní sọ́dọ̀ lẹ́ẹ̀sì rí kó gún jà bùkọ́rí gan àtọ́jú ayé bùkọ́rí lójú ti ń jà òun nílé jẹun ọ̀tọ̀ ni àwọn oníkèéta inú àwọn àbá tọ́kọ̀ gún jà bùkọ́rí ọ̀tọ̀ wá ní àwọn ọ̀tá náà tí ẹgbẹ́jọ́ tí wọ́n ti rí pé bùkọ́rí ti gbé kíra rẹ̀ kalẹ̀ lálẹ́ ní pé lẹ́yìn báwọn àbá ti bá bá lọ bá bá bọ̀ ẹnu àwọn àbá padà kò lórí pé tiẹ̀ làwọn ó kíra rẹ̀ làwọn ó gbé kíkò nù ó jẹ́ káwọn ẹ̀rù bí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí láì ní ìyànjẹ́ ìdàgbò kọ́ ní kó kí láà mọ̀ tún dé bí ebi ò ìbámọ́jú ni ẹ̀rà kí láà tún dé bẹ́ẹ̀ kàràmbà nígbà ní ẹ̀ẹ́dẹ̀ bí mo kàn tàlàyé fún jáfọ́jú nìkan ni àá tí àkọ́dọ̀ wọ́n tó bá bá jẹ́ náà wúlú kú dé yóò ti mẹ́tẹ́ onímẹ́tẹ́ ìlà táwọn mi ìfẹ́lú àtẹ́lú yẹn ẹ̀rì pípa ó tún yá kò lárúbáwá dáadáa awáwẹ́ tó ní ìkọ́ ní ògbọ́ lárúbáwá nígbà tí ó gbé ó di ìtagara àti gàmọ́dà ní jẹ́rẹ́ òsì tó fà àfiṣẹ́ àwọn òkàlù iṣẹ́ wa ń dáhùn lára àwọn kékeré wọn ní àbúkò mẹ́wọ̀ ó tún di ẹ Buhari ọ̀hún gan kìí sọ ọmọ lárúbáwá ẹ̀ṣẹ́ abẹ́gbàmẹ́ ó dìgbà téèyàn bá tó jọmọ lárúbáwá kó tó lè jọmọ lárúbáwá nìwọ̀n agbọ́pàbà ni bàbá rẹ̀ náà tọ́mọ lárúbáwá ni àbá bàbá rẹ̀ náà àìwá mọ̀ ya àwọn àbá ìsìláàmù mẹ́mọ̀ tàbí ìjọmọ lárúbáwá torí kìí ṣe má jẹ́ mú ìjó ní mímọ̀ yẹta jọmọ lárúbáwá síbàwé àgbàbà ní nínú láhùn ẹni bá bẹ́ kọ́ láhùn làárọ̀ bí tọ́ bá ti ní kí síbàwé ògbẹ́nu sọ̀rùn kọ́ ọ̀fẹ́ mọ́ láhùn mẹ́rùn náà síbàwé ìlú gbogbo èèyàn kọ́ tọ́ bá kọ́ tíbà wé yìí sọmọ lárúbáwá kìí sọmọ lárúbáwá ó sì di ọ̀gá nínú ìmọ̀ lárúbáwá ìmọ̀ tó kọ́kọ́ wá délẹ̀ gan ìmọ̀ hadith ló wá wá ọ̀dọ̀ Ahmad ibn Salama ló ti lọ èyí hadith ló bẹ́ kọ́ ìmọ̀ ẹ̀sìn ló wá wá ìgbà orí pé ìjẹ àwárà títí yóò bá ti kọ́ hadith wàhálà rí gbogbo àdábà náà àkùbárọ̀ náà ti àwọn gbogbo kínílé àdábà náà yìí agbára tèmi ò ká mo ti lọ di láwùjọ agbára tèmi ká lọ kìí sọ fún lárúbá amọ́tẹ́lẹ́ gbogbo kìíní o ìgbé yóò mọ̀ rí bẹ́ẹ̀ o ní pé ẹni tẹ́ bá rí bí sọ nǹkan ní ọmọ ìwòran tá a lẹ́mọ̀ ìwòran wọn àwọn ọ̀tá ẹ kàn mọ̀ rí òun pé ọmọ ìyá wa ni wọ àmọ́ ẹni tí ń jáde lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ àwọn tání ọ̀rọ̀ àwọn tání táwọn ìbá dúró gáà tó fi pé yé àgbà òun kọ́ lẹ́nu yìí ẹ̀yìn ó máa rí ìrìnkè ọ̀tá ní kókò lára rẹ̀ àmọ́ tára ẹ̀ náà gbà jáde náà ara rẹ̀ náà láti mọ̀ dá padà báwọn ọ̀gá torí wọn lọ jẹ́ wọn fi ta ìwọ ọ̀kan mọ́ ni tí wọ́n gbọ́dọ̀ àwọn tó ṣiṣẹ́ yìí mọ̀ pé àwọn òṣìṣẹ́ bọ̀ dájú. yàmá gbọ́dọ̀ ti lọ gbọ́dọ̀ ti bọ̀ òní pé àdìsí ta fẹ́ kéyìí àdìsí ta ni àbú àgbọ̀dọ̀ wá débi àbúrò irọ́ kákàndá akọ rẹ̀ kágbọ̀ bá wọn tọ́lọ́ ti wọ́n ti gbà ló kọjá láwùjọ yìí kó. ṣùgbọ́n lómi ìbákan gbó kọ rẹ̀ kó máa rò pé ẹ̀ nígbà tí lálàtẹ̀ ń jẹ́ ní bá ti ní ọdún mẹ́ta lọ́nà fi kí ó lọ́dọ̀ àjẹ́ ní bá ti ní kéré pẹ̀lú tó jẹ́ ajá àti ìgbìyà ọlọ́mọ bá dákùn mọ́ṣàbáwá kí àbúrò rẹ̀ ọlọ́mọ ẹnìkan ò ní kórìíra àbúrò òní rọ àtijọ́ ìmọ̀kọ́ ta islam. lẹ́sìn ní pé ńgbà tẹ́ni tí ń wíwì kú yìí wí àwọn kan tí wàá gbé nìyí àwọn tí wàá lámọ́lẹ̀ pẹ̀lú arangandan yóò rí bí tí wàá mọ̀ pé àwọn ọ̀tá làwọn yóò wọ́n wà lọ sórí péjì bíi sábà tó burú kiri ọ̀rọ̀ àbúrò rírọ́ káàkiri àbúrò rírọ́ káàkiri kò ní àwọn ẹ̀yìn yìí ẹ̀jẹ̀ ìṣòro ọ̀rọ̀ yìí kan tó láti ní thirty five kìíní kan báyìí ní ìlú tó láti ní ó lè tún pààrọ̀ orúkọ rẹ̀ àbúrò rírọ́ tàtàáfì àdìbámu sọ́ọ́rí onídìí náà ni wọ́n ẹni táwọn àbúrò aláwùjọ wa gan kò sọ wúlò ìtẹ̀sùn àbọ̀dà pàwọ̀ ká ti rí ọtí rí bí àti ìgbé ẹ̀hán ó ti dámi síwájú báwọn ó yà káwọn wá ṣe kí ní káwọn pàdíṣẹ́ àmọ́ ọ̀dẹ́ ní parí láwùjọ ìwà ìṣàlọ́ lópin ìgbà táwọn ọba ṣe kọ́ ìlú lópin ìgbà táwọn èèyàn bá ti kọ́ súnà lópin ìgbà táwọn èèyàn ti kí àlùkò àà bí àwọn èèyàn kan bá ń kó bẹ́yìn ọ̀tá àwọn orígbò báwọn èèyàn kan bá ń kọ́ọ̀lù bẹ́yìn ọ̀tá àwọn èèyàn kan oríṣẹ́ kọ́ọ̀lù so àbúrò rírọ́ òkú ẹ̀yìn ìfẹ́ ọ̀rọ̀ àbúrò rọ ti dé lẹ́bù pé a mọ̀ dídì kọmọdùkú tó ọba àbúrò rọ ó wá lóhun ọ̀mọ́ ẹ̀sọ́ ẹni tí ń jẹ́gẹ̀ fún ẹ̀sọ́ wàhálà rẹ̀ fún ẹ̀tún wájú mọ̀ pé àwọn ọ̀tá fẹ́ dáwọ́ gbogbo ọjọ́ tí wọ́n lẹ́rọ̀ bá padà ń di ìnáwó mọ́jọ owó lábọ̀dọ̀ rẹ o ìsìláàmù náà fẹ́ wó kátó wá kò lórí ọ̀rọ̀ àbúrò rẹ̀ wá tó gbọdọ̀ establish àkíkọ̀ kan kí ni àkíkọ̀ ni pé àbúrò irọ́ pọ̀bí ọlọ́wọ́ tààrà nì òun kọ́ ló ní mọ̀ ń pa àdíkù gbó òun kọ́ ló ti gírí jama òun kọ́ ló máa bí ìfàlẹ́wọ̀ àbàhámọ́dù èyí tí ò yá àwọn tó ń pariwo gba ìsìlámù ọdún mẹ́ta rẹ̀ abubakar siddiq radiyallahu ta'ala àwọn hadithi ti ti tó wá ń dún àwọn aláìmọ̀kan táwọn ọ̀tá dọ̀rọ̀ mọ́ lójú sí bóò lọ abúbákì bá lẹ́gbà pábúbákì bá ti lágbà yìí hadithi tó wá ju abúbákì lọ àwọn ìbẹ̀rẹ̀ ni àbúbákìrì lẹ́yìn ikú ànábì gbogbo tó lò láyé òjò ọdún méjì ó lè lọ́kùn lọ́dún mẹ́ta ọdún méjì ọ̀hún tó sì lò ó bọ́ sórí àlífà ní straight ànábì kú tẹ́hùn ló bọ́ sórí àlífà ó sì bọ́ sórí àlífà gbogbo tí àlùmọ̀ sí bẹ lọ́wọ́ ànábì ọrùn rẹ̀ ló wà ó ní ó darí àwọn tí ó lọ sójú ogun ó ní ó sọ fún àwọn tí ó mọ̀ bẹ nínú ilé ó náà ni ó kínú júmọ́ àbáwò èèyàn ó náà lọ̀rọ̀ ọdún bẹ́ẹ̀ dàrú ìjọ náà ni ó tòó

وعن معاوية بن أبي سفيان وعن جميع الصحابة ọlọ́pàá yóò sọ fún àwọn sábẹ́ rẹ̀ àbúrò rẹ̀ olúwa gba àdéhùn yìí wọn kí ló gba àbúrò rẹ̀. alimami Nawawi wọn jà dámà láàrin gẹ́gẹ́ bí àwọn akọni àdéhùn yìí náà ti máa jà dámà. pé àbúrò rẹ̀ yìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ ó kọ rẹ̀ ní abdulrahman ibn saf abdulrahman ibn ibn saf hada ala rahmu bàtàlẹ àwọn kan náà àwọn onímọ̀ máa ń dábò lè ní báyìí àwọn àmì inú onímọ̀ gbà tó kọ rẹ̀ fọ́n àmọ́ kí ni pàtó kọ rẹ̀ ẹnu àwọn onímọ̀ kò kódà kìí sọ̀rọ̀ méjì kéde mẹ́ta kéde mẹ́rin lọ́sọ̀ àwọn yóò pè báyìí àwọn yóò pè báyìí. amẹ́rì tó bọ̀ ọ̀rọ̀ máa ń lọ sí i wàlẹ́rì àlejò àkẹ́kọ̀ọ́ nàní ìfẹ̀lẹ́lá ìṣàlíyìn oníkórúkọ Abu Hurairah radiyallahu ta'ala anhu òun náà ní Abdurrahman ibn Sakhr radiyallahu anhu olóṣọ́nà rẹ̀ pé Abu Hurairah ni mo gbọ́ tó jíṣẹ́ ọlọ́sọ̀ láàrùsọ̀lá tí ń sọ̀rọ̀ báyìí pé ó ní máa na àìtòkò máa ń fàjìkẹ̀ríwò ó láàrẹ́bì ní in ń bá kọ̀ fún ẹjìnà sílé ẹmọ́ jẹjẹ ní ó láàrẹ́bì ní ẹyà àjìnà sí ohun máa na haìtòkò máa ń bá ṣiṣẹ́ ní hù in tí ń bá kọ̀ fún yí ẹjẹ́ kí ẹjẹ́ kí wà máa àmáwò tuntun bẹ́ẹ̀ ẹ máa wọ́n náà ìgbà tó ní tóun bá kọ̀ fún wa ká jìnà sí ṣé nǹkan kan dé mọ́lẹ̀ ìdọ́kù òde ó sọ pé gbogbo tó bá ti ń kọ̀ fún wa kí lámọ̀dé lámọ̀dé rẹ̀ àmọ̀ pàtó ẹ má ti lé ẹ má ti lé ẹ má ti lé gbogbo tó bá ṣàtijẹ́ pé mọ́tẹ́ ló wí àbíkájú rẹ̀ ó ṣe wá ní wà máa àmárùtukùn mi ó ní tí ń bá wá payín láṣẹ rẹ̀ sọ èyí tí bá payín láṣẹ rẹ̀ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ó ní fàtùmín mọ́sọ́fàtù fàtùmín ó ní èyí tágbára yín bá kánú ẹ̀ lórí ẹ̀sìn èyí tí ń bá pọ̀ fún ẹsẹ̀ kínú ẹ̀jìn ẹ̀sìn èyí tí ń bá wá parí láti ẹ̀ fọ́ọ̀tù mi nù ú mọ́sàkà bágbára yín bá ti mọ òní ṣe mọ́ ìjẹ́ kí ló dé ànábì sọ̀rọ̀ ànábì pé. fa ìlànà àlẹ́kẹ̀lẹ́ bí ìlànà ìkọ̀lẹ̀ nígbó. يتوارث مسائلهم واختلافهم على أنبيائهم Ànábì ní ìdí tí mo ṣe mí ta bá payé láṣẹ èyí tágbára yín bá kánú ẹ̀yẹ sí ó ní pé àwọn tó ṣáájú yín èyí tó pa wọ́n run ó ní ká tó nàta ìlú tó kó bá wọn gbọ́ náà ó sì kó dà wọn wọn ó ní àpọ̀jù ìbéèrè wọ́n ti sọ nǹkan fún ọ kọ́dọ̀ àlù ẹ̀sí ká tó ṣe báyìí lọ ṣe ká nínú sínú àlùkò hàn nínú sí ọ̀tún bàtọ́. àpẹẹrẹ bí àpọ̀jù béèrè bó ti kó báwọn tó síwájú wa onígbà tọ́lọ́ ń bá sọ̀rọ̀ àwọn bàbá Israẹla àti kéta sí ìdílé náà láyò nígbà tó wọ́n sọ fún wọn náà wá bá nàbì Musa pé ìrẹ́ Musa òkú láàrùn ẹni ó báyìí ọ̀rọ̀ rẹ̀ sì ti ń dẹjọ́ lẹ̀ láàrin wa wá júwe fún wa talẹ̀ ni ó pa òkú yìí afẹ́mọ̀ anábì Musa wa ń sọ fún wọn pé وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين إن جوا أمكوا موسى بيتي أيا كوكو يتندجوا له ẹ máa wọ àbúta fẹ́ mú jáde nípa náà ni èyí tó pa àwọn tó síwájú wa ó ní akọjú ìbéèrè akọjú ìbéèrè lábẹ́ má kò ní ìwáyé. ọlọ́wà nígbà tí mú sábà ń sọ fáwọn èèyàn rẹ̀ pé inna Allaha ya'murukum an tadhbahu ọlọ́run ní láti lè mẹ́ ní ó pọ̀ òkú yìí ó ní ọlọ́rin pa mọ̀lú ẹ mọ̀ wòran ìgbàlẹ̀ ọlọ́rin pa kí náà wá wí qalu atattakhiduna huzwa. qalu atattakhiduna wọ́n nílẹ̀ múta sọ́ọ̀mọ̀ mú wa tẹ́rẹ mi àwa nígbà léyàn kú abẹ́ ọmọ ọmọ ti jẹ́ ìwọ́n ní ká máa pa mọ̀ nígbò ló ti jọra wọn sọ́ọ̀mọ̀ bí wá tẹ́rẹ ni Àdẹ́bì Musa ní àà ọ̀nà ọmọdé àsọ́mọ̀ ewu mọ́ ti ṣe ní ìwà mọ̀ wù àwọn aláìmọ̀ta. Àgbà ìmọ̀tánu, ìrọ̀ ìmú ìṣeré, ọlọ́run bá ló parí láti ẹ̀. Tọ́, wọ́n bá ti wá ń kọ ibẹ̀ tí Musa lọ́lọ́run ló parí láti kí ló dìyẹ́ tọ́jú. kan bọ́ sọ́jà àgbo ẹran kán ra ó jápọ̀ ó jábo ó gírínì ó dúdú ó pupa ó brown kìíní ká pa wọn bá bẹ̀rẹ̀ wàhálà. قالوا قالوا ادع لنا ربك يبين لنا ما هي قالوا ادع لنا ربك انا لموسى يبين لنا ما هي ẹwòrán ẹka màálù simple as that àwọn bá tẹ̀ tún bèrè irú màálù wo ni. Kọ́lá iná ó yà kúrò ní iná bá kan tó la máa rí fún wa náà wá ní ẹ sọ sínú lẹ́fẹ̀ẹ́ àádá ọlọ́ọ̀dẹ́ omúdánú ọlọ́wọ́ bá ń sọ pé màálù náà láàfáàrí fún kìí sí màálù tó ti dàgbà tó ti bú wà lábíkírún kéèkì ju sọmọdé mọ́ àwọn ànùnú ìlànà àríkà ó wà láàárín kó dàgbà ó sì kékeré ni ẹwọ́n ó tó àdúgbò pé pàápọ̀ alú máa tó ẹ̀yìn tó lọ́jọ́ tọ́lọ̀wọ̀ bá ní ẹ̀ṣẹ́ ó ti já wọn sí báwọn èyí tí wọ́n ti ti wúrọ lọ́lọ́jà táàtì ní ra àgbò àmì táàtì ra àgbà màálù táàtì tún lọ́la yìí tó kéré jì nínú màálù wọ́n bá tún lè padà wọ́n tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ Abábẹ̀rẹ̀ Musa, kí bá wa sọ fọ́lọ́wọ̀ ọba rẹ̀. Kí ni kọ́lọ̀ ọmọ ìlú náà? Ẹlápẹ̀ wo ni òyẹ́ kó jẹ́? Kí ni kọ́lọ̀ ọmọ ìlú náà? Kọ́lá ìnáwó yàmúrò ìná àbàkọ́ tó ń tọ́kùrọ̀ fáìrún láúnù ha kódà yẹ́nu rẹ̀ ń kọ yìnrín yìnrín tẹ̀sùrù nàbìrí gbogbo ẹni tí bá ń wúwà inú ó sì mọ̀ dùn máwọn rí nǹkan ṣùgbọ́n ẹ̀kọ́ tí wọ́n wá mọ̀ ní yẹlò àtúgbọ́ kí náà ọ̀nìwò bá wa sọ fọ́lọ̀wọ̀ bá rẹ̀ kó bá wa sọ bí màlúù ní ó ti rí gẹ́gẹ́gẹ́gẹ́ iná bákọ̀rọ̀ tàṣà bá rẹ̀ nà ọlọ́mọ olúkọ́lọ̀ ní apá yìí ti wúwa lójú wàhálà àkóra wọn ìkìlẹ̀ ní pé iná lọ́rọ̀ tó ń

أفرقوا قالوا الآن جئت بالحق فذبحوا ما وما كانوا يفعلون إذا بقى إذا بقى ọlọ́run padà wá ní nígbà tó wá béèrè ọlọ́run wá sàlàyé fún wọn ètò màálù tó fi rúkú ètò màálù orí lára rẹ̀ ọgbọ́n ọlọ́run wá tó kàzábà òwúhá wọ́n dààmú wọ́n padà pamọ̀lú ọ̀hún àmọ́ ooo wàhálà kan ṣe wọ́n fẹ́ẹ̀ padà rò tàbí káwọn ọmọ pamọ̀lú náà onígbọ́n kóra wọn sí wàhálà ló fi jẹ́ pé àwa mùsùlùmí bá nàbì bá ń kí fún wa báyìí ló fàdí táwa náà gba báwọn nínú ayé àlùkò àn ìfíjọ́ ọ̀wọ́ náà tọrọ ọba délẹ̀ kó wọn lójú tó ti kó náńsà mọ́tà àwọn ara rẹ mọ́ ẹlẹ́lòmíì ń bẹ gan kódà yóò ṣe nǹkan míì tí ó yẹ pé tó bá tún béèrè ju béèrè ju béèrè ju lè bàjẹ́ tí òdodo oníṣe mọ́nu tó bá ti rí àwọn general commission níbi náà ṣe dọ́ọ̀bà sí wọ́n tó bá tún ti wádìí wádìí wádìí tí wádìí rẹ bá padà pọ̀ jù náà ọkùnrin rẹ nínú wàhálà ẹ̀jẹ̀ fún wa lápò ojú ìtàn ẹni bá fẹ́ lo mọ́tò

ẹ̀ lásán lè mú ọ wọ́n bá dẹ̀ mú ọ wọ́n lè tẹ́lẹ̀ chájẹ ní one hundred fifty thousand wọ́n bá dẹ̀ chájẹ tó bá tó bá tún ètò wáyé wá gbé mọ́tò rẹ mọ́tò rẹ tún lọ́wọ́ dẹ́múrè ó ti wá máa ka owó fún ọ lójoojúmọ́ àwọn tí kúkú kí níwò tí wàá tó lórí ẹgbẹ́ áá í sáájú wàhálà báyà tó ti mọ́tò ti àwọ̀ èmi ò lẹ́nu ikú wàhálà bá wọn ọ̀ ẹni tàrà gún mọ́tò mọ́ láyé mọ́mọ́ jẹ́ kí kẹ́pìlọ́pìlì mẹ́tẹ́ àpọ̀jù béèrè kìí mùsùlùmí kìí ṣe ẹ̀kọ́ mùsùlùmí ẹ̀kọ́ ìsìláàmù kan kápọ̀jù béèrè bá ti dé ọkọ̀ ara rẹ̀ sí wàhálà ọkọ̀ ẹ̀mí ara rẹ̀ sí wàhálà àìní ẹlòmíì tó pé ti ń lo mọ́tò ní tìlú wàhálà tó sọ ọmọ ẹlòmíì òwúwẹ̀ ó ti lo mọ́tò rẹ̀ bí ogún ọdún lẹ́mọ̀ká gbogbo ó ṣe ti gba mọ́tò rọ àyè àyè ó ń wa mọ́tò èyí ò lẹ́kọ̀ọ́ islam oníwòye ìwòye rẹ̀ ṣọlẹ́wà muhammad sọ̀rọ̀ àtúnlẹ̀ ìgbó sọ mú wa pé tí bá ti kọ̀ fún yí ẹjọ́ kí ẹ jìnà sí tó bá gbọ́ pé anábì ní amọ́sẹ̀ báyìí jìnà sí ọ̀rọ̀ lágbára ọ̀ lágbára òfin bí yíwò kò síbọ̀ sí ní lágbára àti jìnà sí ẹ anábì ní amọ́ mú gbómọ́ ìsìlámù ní amọ́ mú gbómọ́ pẹ̀lú àlàyé báyìí oníkọ̀ máa bèèrè ká èjì lágbára àti fílẹ̀ kò sí díjẹ́ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ fílẹ̀ àwọn máa ń ṣe ìdìmọ́ tẹ́lẹ̀ ọwá gbọ́ àdúró ah, mọ̀dá ah! ní ṣe mùsùlùmí fi ìdìmọ́ lẹ̀ báyìí ọmọ ẹ̀sùn ìbú ọlẹ̀ fi ilẹ̀ àmẹ́jẹ ní máa nà àìsùnkù mọ̀án fàjìkẹ̀lẹ̀ ìbò èyí tí ń bá ti kọ̀ fún yí ẹjẹ́ kí ẹ jìnà sí wọ́n máa ọlọ́run náà ti sọ bẹ́ẹ̀ fún ọlọ́run Al-Qur'an ní sọ́dọ̀ tó tàgbà wọn ní kò takùn lọ́ha mọ́tàbà ẹ bẹ̀rù ọlọ́run gbàgbára yín bá kìí èyí tó ọba di sí mú àtẹ àmọ́gbọ́ yóò àwọn nǹkan kan bẹ ọ gbọ́dọ̀ mọ́ sí o àmọ́ bọ́ ọba kàn sí lágbára mọ́ lọ́ọ́ ti ṣe mọ́ irun ọ̀ràn yẹn lọ́rọ́ pé ìlágbára kọ ọ gbọ́dọ̀ mọ́ sí o àmọ́ ká ní àìsàn kan bẹ lára rẹ ó wá papọ̀ mọ́ lè dúó kírun sí lórí ìdòkú

arábùwà muhammad allah akọlọmọ ni ìdí tá a ti ní bábára yí bá ti mọ ní ẹsẹ̀ ìtẹ̀ láti mọ ó ní pépà ìnẹ́mẹ́ ẹ̀hẹ̀lẹ̀kẹ̀lẹ̀dí ìnàmì kọ́bílíkùn tẹ́tẹ̀rọ̀ tó mọ̀ sáà tí ní wà ìyá kòhùn àlẹ́ àmìyà ìhìn a sì lè fún ní ẹ̀rọ gbogbo wàtíláàfihìm aláàmìyàn tàbá ti ní wàtíláàfihìm ìyẹn ni pé wàkásìrọ̀tò tíláàfihìm aláàmìyàn apọ̀jù ìtakò àwọn ànábì ọlọ́run tí wọ́n ta àwọn ànábì ọlọ́run náà kókó bá wọn àbí wàtíláàfù aláàmìyàn atakò tí wọ́n takò àwọn ànábì ọlọ́run náà kókó bá wọn tẹ́síwájú ìwọ́n náà wọ́n mọ̀ ọ̀rọ̀ ànábì kalẹ̀ wọ́n ló sì mọ̀ takò wọ́n máa pèjì níbi súnà ìwọ̀n náà wọlé ọ́ àwọn òní ṣe ó dà ìlòmí ẹ̀mọ́ tó tó bọ́ nì yóò tún arígbé àmà pé súnà ni àmà fẹ́ wájìbù ni àtàrí mọ́ wá wájìbù ni pàlá ilẹ́kọ̀ọ́ ìsìláàmù ni àtàìrẹ́bí àti bí ẹ̀sìn múra rẹ̀ àwọn tàbí ànábì wọ́n yé bèèrè wájìbù súnà lásìkò tí wọ́n wájìbù fárúbù súnà mùsàábù mọ̀ndù

sòkè ń ti wá ilé kọ́lì lànà àwọn sọ ààbò àlẹ́wà Muhammad nígbà bá ti mọ̀ pé ẹ̀sìn sáàmì àwọn ti rọrùn èyí tó wá máa mú àwọn onímọ̀ náà ṣàlàyé wájú mọ̀júbù fún wa ó ní bí nǹkan ní ìtàn ti ṣe ọwọ́ máa fẹ́ mọ̀ pé àrọ́bù ni àbí mọ́kùrù ká lè mọ̀ wo ló yẹ káwọn ó túbá irú túbá ó yẹ káwọn ó ti wẹ́kún ó yẹ káwọn ó tún kìí ti bára máa ń àkámú àtẹ̀kìlẹ̀bíyà tó jẹ báyàwó àwọn ọmọ wá díẹ̀ nítorí káìsì ilẹ̀ yòòmọ́ wọ lára báwà tó délé ìbájúlẹ́bùnmi kan tá ń sọ fún ọ pé wájìbù nìkan lè náà adébọ̀ Muhammad sọ̀lá àtàlà tó sọ̀tàn méjì kan alábìsọ̀tàn obìnrin kan aṣẹ́wó alágbèrè tọ́ba sì pè alágbèrè inú Ìsìlámù inú òbí ọlọ́ kí ìdájọ́ ọgbẹ́ ni mẹ́rin ẹlẹ́sẹ̀ táàmù bẹ̀rù pé èpìyà ni òní wọ iná níjà lókè yàrá anábìlọ́kọ̀ bẹ̀rẹ̀ ìwọ̀n lọ́wọ́.

bàtà gbogbooro rẹ̀ tó wọ̀ kó wa bọ́ lẹ́sẹ̀ kó wa súnmọ́ bí gbàgbà yìí gbàgbà yìí òsì yìí púpọ̀ wọ́n ní wọ́n fi bàtà rẹ̀ ní wọ́n fi ń bu omi láti inú gàngà tó bá bu omi náà dókè yóò wá fi fún ajá lómi ó sì bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ó tún bu omi ó tún fájá lómi lẹ́kẹ̀ẹ́ ó bu omi ó tún fájá lómi lẹ́kẹ̀ẹ́ ló ló fún ajá lómi ajá nìgbẹ̀rẹ̀ ẹni tó sí náà nù ọlọ́sìn ìwọ́sẹ̀ yìí tán kódà àáwà sáàlù wọn náà iṣẹ́ bútọ̀ ń ṣe àgbà kù lọ́wọ́ rẹ̀ a máa burú jì ọ́ ọlọ́run ó sì rákòrí jì ọ́ lọ́run látara ṣe ó sì fẹ́ máa jẹ́ lọ. èyí tó ṣe ń jọ́ náà síwájú bò síwájú bò síwájú bò tọ́lọ́kọ́ ni kò fájá lónìí tọ́lọ́kọ́ tó bá kọjá rẹ̀ lọ́kọ̀ gbẹ̀ṣẹ̀ ń jọ́ náà àmọ́ ìwúrí rẹ̀ tó ṣe bẹ́ẹ̀. àdábìsọ̀tàn obìnrin kan àmì ìsọ̀rí ọkùnrin kan ànábì tó bá dé jókòó ìdàlù kí á mọ̀ wọ́n gbìdì ní. wọ́n bá wá wọn iṣẹ́ rẹ̀ yẹ̀ wò iṣẹ́ bú àti iṣẹ́ rí rẹ̀ iṣẹ́ bú wà wúwo ju iṣẹ́ rí lọ iṣẹ́ bú ó ti gba gbogbo scale iṣẹ́ rí wà fúyẹ́ ọlọ́lọ́wọ́ wa ní káwọn màláìka ó béèrè lọ́wọ́ rẹ̀ pé iṣẹ́ wo ni wọn náà mọ̀ ń jẹ ládàá rẹ̀ tó tiẹ̀ kún wọn náà lù. àti mi ọlọ́wọ́ gbogbo iṣẹ́ mi náà lọ́kọ́ ọdún àmọ́jẹ́ tó kún mi lójú onígbà tí ń bẹ láyé ìwọ lọ́wọ́ kò mí lówó púpọ̀ mo wá máa ń yá àwọn èèyàn lówó yìí mo máa ń yá wọn. ó láwọn tí máa yá lówó pa mi àbí sẹ́kẹ́tì mi tí ìmọ̀ ń lọ sí mú lólóò tí ìmọ̀ ń sọ fún ni pé owó lọ fẹ́ lọ yìí sùn lápájá tó jẹ́ wá lówó tó bá fún ọgbà lọ́wọ́ rẹ̀ tí ò bá fún ọmọ bàrà ni o ó ní kódà mo máa ń ṣe é pé àwọn ẹlòmíì nítorí wáyọ̀ ọ̀dà owó ọlọ́ni ẹ̀ ìwọ yóò da ẹ̀tọ́ tiẹ̀ fáwọn ẹ̀dá ìwé ọlọ́run àá ta wá ní ìwọ náà tẹ̀lú gbẹ́mi ọlọ́run ọba ti tó gbẹ́mi náà wá lè yọ̀ǹda ẹ̀jẹ̀ rẹ bọ́ iṣẹ́ àbúrò rẹ tó wá tẹ̀sán yìí mo yọ̀ǹda gbogbo ọkùn ẹ̀kọ́ máa dún ní oníṣẹ́ rẹ ìlú sì tẹ̀sán padà lẹ́ẹ̀kan ní ọjọ́ máa dúró ìbéèrè yẹn ká yọ̀ǹda gbèsè fẹ́ni oúnjẹ wa ṣé wájú wájú nǹkan àmọ́ kí ló gbé wọn irú kọ́ ló gbé wà ní jẹ́nà o àwẹ̀ kọ́ ló gbé wà ní jẹ́nà o hajj kọ́ ló gbé wà ní jẹ́nà o kí ló gbé wọ́ iṣẹ́ tí ìṣọ́rọ̀ èèyàn lẹ́sìn ni ẹlòmí inú owó náà látara iṣẹ́ tí èṣe àrọ́ mú ìkẹ́kẹ́ ni ó kàn ṣe tí ó tẹ́ bá wádìí ẹ̀ lọ́gán ẹni mọ́ bá náà wọn kàbá irú dùrù yóò sì wọ́n lọ́dún anábì sọ́ta àwọn méjì kan fún wa ìka ògbájúmọ́ tọ́lọ́ ìkejì ògbájúmọ́ tẹ̀sù àbẹ́yìn tó gbájúmọ́ tẹ̀sù ẹ̀rọ náà mọ́ ń bà tó bá ti gbẹ́sẹ̀ tẹ̀ yóò wá bọ́ ọ̀rọ̀ rẹ̀ tí ń ṣe tọ́lọ́ pé ah lágbájá wo mo ti gbẹ́sẹ̀ lẹ́nu kí lọ tún sí ìwọ ọkùnrin rẹ̀ ah ìyá arúgbó kan gbogbo lọ́wọ́ rẹ̀ mo sì náà ah èyí sálọ̀ tọrọ àfúrúgbò inú ọlọ́lá ọmọrún yóò tọrọ àkọ́lẹ̀ tó bá tó lọ tó túbọ̀ tó tún bẹ́sẹ̀ mí yóò tún wọ́n ọ̀rọ̀ rẹ̀ à ọ̀rẹ́ mo ti dìṣẹ́ ọlọ́run kí lọ tún ṣe à mo payà ní wọ́n tún sáà tó lé náà àbẹ́kùn ọ̀la ọ̀tún wọlé lọ́rí tọrọ àbúrò ó ti wá mọ́ ṣe bẹ́ẹ̀ alẹ́kùn ti dé dọ̀tọ̀ wọ́n ló wá sọ ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ ẹni ọlọ́run yẹn kò lè comprehend ìgbà tó wọn náà sọ tán áá ọṣẹ́wé léjọ́ mọ́jẹ̀ ń sọ kò sáborí dì mọ́ o ẹni mú àtọ́lọ́ lọ́dọ̀ dé mítìnì kò ìbá ṣe yìí dàbí ẹ̀ kò sáborí dì mọ́ àkọ́ ìjẹ̀dúgá ilé mọ́ ọlọ́run ọba sàmúrú àtọ́lọ́ náà tẹ̀ ní bọ́sọ̀rù dídí wọn gbó ìgbọ́n tí wọ́n sọ báyìí kò sí wàhálà wọ́n ní bẹ́ẹ̀ náà lọ́lọ́run ti ní a táàmì wọ́ kọ́ọ̀n sọ pé èyí orí yìí ẹrú ti ẹni àti tèmi ọ̀daràn ti ẹni àti tèmi ẹlẹ́ṣẹ̀ rẹ ni àti tèmi kódà dáadé ní ọlọ́run tó ti ẹni tó jọ̀wọ́ gan lójú gan mo ta kẹ́ rẹ nù ìfẹ́ òun tó wá ní ìní boríjì mọ̀ mọ́ wá boríjì ó dọ́mà ìfẹ́ nù lọ́jọ́ pé ìwà àwọn olówà sí má jẹ́ kí gbólóhùn ẹnì kan wọ̀ náà wọ́n jẹ́ kó máa pọ̀ lẹ́nu ọ̀rẹ́ o má dì kìlẹ̀ àìlèkan lọ́mọ náà ṣe wá sí i pé ẹni bá ṣe báyìí yóò wọ̀ náà ẹni bá ṣe báyìí yóò wà lùdẹ́ náà àmọ́ ọ̀rẹ́ nìkan tí wá ṣe ń tẹ́lẹ̀ yóò wọ̀ náà ọ̀wá ni ẹ́ ọjọ́ ṣe jìnnà náà ọjọ́ bá jọmọ lọ́mọ àbàbí ẹ̀ já nọ́mọ̀ nìṣó tẹ́ mẹ́wùlẹ̀ rojọ́ á já nọ́mọ̀ tẹ́ wo ìdí bàbá rẹ kọ́ àbítọ́ ọlọ́run tó ti láwọn sáté ń

ibi dálò míì ti máa ń ṣe jù ní pé ah, ẹwà kẹ́nìkan lọ́mọ náà kò yẹ kẹ́ máa pa àwọn ẹ̀rọ ọmọ náà lóòótọ́ bẹ́ẹ̀ náà ni kò yẹ kẹ́ mọ́tọ́ kẹ́nìkan náà máa àlìjẹ́ náà kọjá àwọn ṣe kọwàá kẹ́rẹ́ ìrìnà àwọn àlìjẹ́ náà ti mú ẹ̀ báyìí àlìjẹ́ náà èwo tí bàbá rẹ̀ kó àmọ̀lára jẹ́ kiri kan nínú kiri kan ah, ọgbọ̀ kálálùjẹ́nà tó lọ́n lọ sọ ọ̀lẹ́ ìjọpẹ́ nìkan ló ti wọ́ alùjẹ́nà àwọn tí ó wọ́ bẹ̀ ọlọ́n ti lọ iṣẹ́ òsì ni wọ́n ṣe tí wọ́n bí wọ́ òsì yọ́lọ̀ ọlọ́kùnkùn ni àti ilé àkọyọ́ ọ̀rọ̀ ọlọ́kùnjẹ́ kọ́rọ̀ ọlọ́wọ́ bá fún ẹ̀kí ilé wa so àwọn tí wọ́n ṣíwájú wa àwọn tó pa wọn rè so káwa náà ẹ̀ẹ́dọ́lọ́ bá pa wá láti ẹ̀ ká sí bàbá ti lágbára wọn àmọ́ kèmí ti ti káyọ̀ lẹ̀ bá a bá ti lágbára mọ́ tí wọ́n ń wí kìí ṣe pé ìrun lágbára rẹ̀ lágbára ọ̀hún ìrun náà lọ gbọdọ̀ kí àmọ́ ntágbára rẹ̀ ò bá ká níbi ìrun tó ká gara tí èsì làbùsí mọ́tẹ́mọ́tẹ́ ní ara rẹ̀ tó ká gara fún ọ̀rẹ́ lóògùn làbọ́rọ̀ wọ́dà bọ́rọ̀ olùwárí nǹkan wà máa jẹ́ àjọ àlékún fi dín ìṣàkóso ọlọ́lá àfihàn láti ṣe ní فما أمرتكم به فأتوا منه ما استطعتم القرآن أن واتقوا الله ما استطعتم فانفارا يبات يسكنيتي بمولو àwẹ̀ ọgbọ́dọ̀ bá ọ̀rọ̀ pé ìlágbára àwẹ̀ tó ọgbọ́dọ̀ bá àmọ́ bàbára rẹ̀ ò bá ju àwẹ̀ ọ̀rọ̀ èèyàn lọ dandan kọ́ ní kó ọmọ ìgbàwẹ̀ tàtàwà lágbára ìbátan ní ọdún ọ̀sán bóyá nǹkan àwọn tó tẹ́lẹ̀ kọ́ ní tó kọ̀kọ́. àmọ́ náà sọ àgbà nínú àwọn àmọ́ fèèfèé iṣẹ́ olóore tó wọn gbá bí mọ́ni kó kí àlùkò àlù tó ti fáwọn yìí lọ́pọ̀ àtàlà ìgbìmọ̀ sọ. àmọ́rọ̀ à ń gbàwẹ̀ monday thursday wo bí sábà tó. ṣòfẹ̀rù ọlọ́run lágbára rẹ bá ti dùn bó bá ti mọ bó bá sì ti mọ kèé ti kọ́ ọ̀dọ́lẹ̀ kèé ti kọ́ ọdójú kéèké ti kí nǹkan tó yẹ kọ tí ó wà lẹ̀ kọ́ wa máa sátádẹ pé wọ̀tákùn wọ́ ha àbí kọ́ máa tó sátádẹ pé wà máa rú fún bí i fàtún nínú fẹ́ṣẹ̀rà rẹ̀ torí wo ni ó gbé wà níjẹ́ náà ọmọ tó gbogbo tẹ ládá oníkàmọ́ abẹ́gbẹ́ ọ̀dọ́ ní ọ̀rọ̀ ó ṣe àlékún àti àlékún àgbọ́yẹ̀ ibi ni àgbòrin a máa tẹ̀síwájú pé ọjọ́ mẹ́ta ká má bínú pé àti bí ọ̀sẹ̀ nínú sẹ́yìn ìdálẹ́gbà àti ṣe gbogbo àwọn àlàkọ́ àti àlùkọ́ ṣàdé àti àlùkọ́ tó lọ lọ́sẹ̀ àti àlùkọ́ àmì àti àṣìkà gbogbo ẹ̀kọ́ sí ìdí àárín ìṣẹ̀lẹ̀ àti ọ̀sẹ̀ kan àlàáfíà ló kú látara nínú ìyọ̀rọ̀ ìyàwó alhamdulilayi rabbil alamin lọ́kọ̀ọ́ وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانه الله والحمد لله شاء الله لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته